ẹ kú dédé àsìkò yìí èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn the matrix lónìí ọjọ́ kẹtàlélógún oṣù kẹsànán ọdún twenty twenty four ẹniọlá saliu lórúkọ mi ọ̀pẹ́bó ló ṣe jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Edo lábẹ́rẹ̀ ó ní ìbò ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún dín mẹ́sàn-án àti òjìlénírinwó lé méje ìyẹn two hundred and ninety one thousand four hundred and forty seven votes Ìgbódà ló ní ìbò ẹgbẹ̀rún lọ́nà òjìlénígba ó lé méje àti ọ̀rìnlénígba dín mẹ́fà ìyẹn two hundred and forty seven thousand two hundred and seventy four votes nígbà tí Àpáta ní ìbò ẹgbẹ̀rún lọ́nà méjìlélógún àti ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé mẹ́ta ìyẹn twenty two thousand seven hundred and sixty three votes. má dunnú lórí ìjáwé olúborí rí bí ìpèníjà sí iṣẹ́ ni o Tinubu ló sọ bẹ́ẹ̀ ẹ lọ sí ilé ẹjọ́ Tinubu gba àwọn olùdíje tìǹú ń bí nímọ̀ràn Buhari àtàwọn míì kí ọ̀pẹ bolòkú oríire Ṣàìbù rẹ́rìn-ín nígbẹ̀yìn gbẹ̀yìn Fintiri sọ̀rọ̀ ó ní a gbọ́dọ̀ fi òpin sí àìṣedéédé nínú òṣèlú àwa ara wa ẹ má jẹ́ kó dogun ẹ sì má jẹ́ kó yọrí sí ìgbésẹ̀ bíba dúkìá ìjọba jẹ́ ọbaṣẹ́kì ló gba àwọn ọmọ ẹgbẹ́ tí kò jáwé olúborí nímọ̀ràn bẹ́ẹ̀ látàrí ìkún omi omíyalé àti ya ṣọ́ọ̀bù ìjọba àpapọ̀ ti fi ìlànà à ń tẹ̀lé tuntun míì léde lábẹ́ rẹ̀ ó pariwo síta lórí bí omi river benue ṣe ń pọ̀ sí i àti ewu tó wà fún àwọn tó wà láyìíká abẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àti libya ti ń gbé ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe gáàsì pipeline oní ẹgbẹ̀rún márùn-ún àti ẹgbẹ̀ta kìlómítà igbákejì ààrẹ shettima ti tẹkọ̀ létí fún ìpàdé gbogbogbò àjọ ìṣọ̀kan àgbáyé nílùú new york ààrẹ tinubu ti ru iléeṣẹ́ ọlọ́pàá àjọ efcc àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro àti àwọn òṣìṣẹ́ aláàbò míì lórílẹ̀‐èdè yìí sókè láti rí i dájú pé wọ́n fi òpin sí ìwà jíjí ọkọ̀ gbé àti jìbìtì orí ayélujára òkùnkùn bírimù bírimù ni wọ́n wà báyìí ní màdúgùrì pẹ̀lú bí àwọn agbésùmọ̀mí ṣe ju àdó olóró sí ẹ̀rọ amúnáwá wọn. ìròyìn ilẹ̀ òkèèrè kamala harris ti gba ìpè cnn láti kópa nínú àríyànjiyàn ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú donald trump ìròyìn eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal jà fìtàfìtà orí kó man city yọ ní etihad nígbà táwọn méjèèjì kojú ara wọn darapọ̀ mọ́ wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i àdúrà mọ́mi balógun ló ṣòǹgbù fọ ìròyìn yìí Ẹniọlá Sàlíù lórúkọ mi